الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódò ìdíòbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run ọba àlékè ọlá kó máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn òbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tẹ́ ẹ tó fi ń gbóhùn wa lórí afẹ́fẹ́ ní jíra fourteen forty two tó ṣe déédéé Ramadan two thousand and twenty one abẹ́lọ́n kó máa bá ní ṣe àlékún dáadáa fún wọn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wa náà máa bá ní fún wọn nímọ̀ tí yóò wúlò ẹ̀yin mùsùlùmí atúkìra wa káàbọ̀ ní ọdún yìí o sórí ètò yín ètò wa ètò alimuflihun níbi tẹ́ẹ̀tì máa pàdé ọmọ ìyá yín Rasheed Hashim àti àwọn akẹ́kọ̀ọ́ wa láti ilé ẹ̀kọ́ mufliwon high school abẹ́lọ́n Ramadan tọdún yìí ọlọ́run jẹ́ kọ́sàn wá sówó kọ́sàn wá sọmọ àlékún yìí máa ní àlàáfíà àrísìkì tá a fi gbà nírọ̀rùn kọ́lọ́n kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa á kí gbogbo wa o ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ ètò wa lọ́dún yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdullahi abdulkabir bọ́láhàn tí ó kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká tún gbọ́ kíkà látinú àdíìsì ànábì sallallahu alaihi wasallam látẹnu akẹ́kọ̀ọ́ wa abdulkoyum ọláyíwọlá bísmìlá. kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam ìlàjá ramadan futihat abuwabul janna wa guliqat abuwabul nar wa sufidat shayatin Rawahu al-Bukhari wa Muslim. Translation, Allah's Messenger, may Allah's blessings and peace be upon him said, when Ramadan approaches, the gates of paradise are open, the gates of hell are closed, and the devils are chained. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. 1. The Hadith enumerates significance of Ramadan. Two. It reveals that gates of paradise are opened, while gates of hell are closed upon the commencement of Ramadan. Three. Devils and wicked demons are chained throughout Ramadan. Four. There is no month like Ramadan. Five. The month of Ramadan is full of blessings. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run lẹ́yìn ìgbà táwọn akẹ́kọ̀ọ́ wa ti ka Alukur'an, fọ́dẹ̀ ti ka àdíìsì ànábì sallallahu alaihi wasallam fún wa èyí ò ní ó jẹ́ kó jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa lọ́dún yìí òun náà ni ó máa jẹ́ ọlá tí ń bẹ fún ààwẹ̀ oṣù Ramadan ọlá tó ń bẹ fún gbígba ààwẹ̀ àti mímọ́ ṣiṣẹ́ olóore nínú oṣù Ramadan eléyìí tọ́lọ́ ní kó bá èmi àti yín láyé yìí òun ni yóò jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa lóru èní ẹ̀yin arúsìn Ọlọ́run kámú látòrí àdíìsì èyí tí akẹ́kọ̀ọ́ wa tó fẹsẹ̀ kà tán àti oṣù rọ̀mọ̀dọ́nà tó wọlé yìí oore lọ́lọ́run fi ṣe fẹ́mi àti yín àánú ìkẹ́ ìgẹ̀ lọ́lọ́run fi ṣe fún wa a gbọ́dọ̀ rí sí bànújẹ́ a gbọ́dọ̀ rí sí wàhálà bí kò ṣe pé ká rí sí pé oore ńlá bónọ́ọ̀sì promo tó lágbára látọ̀dọ̀ ọlọ́run òun ni rọ̀mọ̀bọ́n lànàbí wa sallallahu alaihi wa alihi nínú hadithi tí akẹ́kọ̀ọ́ wa yẹn kà fún wa ó ń jẹ́ kó yé wa pé pẹ̀lú wíwọlé Ramadan ìzàjá Ramadan tẹ́ ẹ bá ti lè rí Ramadan tọ́já sí pé ó wọlé futihat abiwabul janna nínú ọpẹ́ṣà àkọ́kọ́ tí máa ń ṣẹlẹ̀ bí Ramadan náà ṣe ti wọlé yìí wọ́n ti múlẹ̀kùn àlùjànnà wọ́n ti ṣí ilẹ̀ wàgúlẹ̀ court abiwabul nar wọ́n wà mú ilẹ̀kùn lé iná wọ́n ti pa kí ni approach ẹlẹ́ẹ̀kẹta tí ó ṣẹlẹ̀ wàsúfì láti ṣàyàpín níbòmíì wàsúlùfì láti ṣàyàpín wọ́n wà mú àwọn èṣù wọ́n wà gbé wọn dè wọ́n ó dè wọ́n mọ́lẹ̀ ó wá ń bẹ nínú ẹ̀gbà wá míì anabi sallallahu alayhi wa sallam ó ní olùpèpè kọ́ mọ̀ wá pèpè yóò mọ̀ sọ wípé yá bá gíyà lọ́kọ́ ìrì akubil ìwọ tí rọ̀mọ̀bọ́ náà bá láyé tó o sì ńlá nìyẹn pa ọ̀fẹ́ ṣe dáadáa ọ̀yá máa taratara ṣe dáadáa báyìí kó tó di pósù yìí àbá kà yóò bá pé mọ́kàndínlọ́gbọ̀n yóò bá gbé ọgbọ̀n ó tó dọdún tí ń bọ̀ nìyẹn ìwọ tó o ti láníyàn pa ọ̀fẹ́ ṣe dáadáa tètè máa ṣe dáadáa wàyà bá gí àṣàrò ìwọ tó o ti rò pé aburú lọ fẹ́ máa ṣe akúsí kí wọ́n kúrú má ṣe aburú mọ́ dáadáa náà ni kó o máa ṣe lọ àdéhìí yìí ló já mọ̀ pé operation ńlá mẹ́ta ti ṣẹlẹ̀ báyìí bá a ṣe ti wọnú oṣù Ramadan wọ́n ti ṣílẹ̀kùn àlìjàn náà lẹ́bàáyìí àfẹ́yìn tẹ́ ẹ fẹ́ wọ àlìjàn náà ilé ìkẹ́ ilé ìdẹ̀ra ilé ìgbádùn ilé tó oru etí múyàn ilé tóbi e, ebi e, kò sí pé àmọ́ ń gìrì ebi ń pa mí ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ ilé tó rí èèfọ́ọ̀yàn èèyàn sàárẹ̀ ń bẹ̀ ilé tó jẹ́ pé èèyàn ọmọ jẹun láì ṣiṣẹ́ ilé pé èèyàn ọmọ moríṣiríṣi nǹkan tó dùn oṣù Ramadan lóde yìí wọ́n ti sílé yìí ilẹ̀ báyìí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wà lìjàn náà ọ̀yà ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ wọ́n tó wá sọ pẹ́ṣẹ̀ kejì wọ́n wá ti já ànámọ̀ fẹ́ẹ̀ mọ̀ wípé Yorùbá náà máa ń sọ àwọn òwe kan bẹ tí yorùbá máa pa tọ́jẹ́ pé èyàn ò rí ọpọlọ ń bẹ bá a bá gúnyanú ewé tá a tún ṣe bẹ̀ẹ́nú èpo ẹ̀pà ẹni tí ó yò ó yò bí rọ̀mọ́dọ́n ṣe wà yìí ẹni tí ò rí tọ́lọ́n ṣe ò rí ṣe ẹni tí ò ní rí ṣe ò rí ṣe wọ́n ti wá tilẹ̀kùn lé iná báyìí ẹ̀yin mùsùlùmí ẹ má ṣiṣẹ́ ẹ̀ náà o ẹlòmíì ò tún wá ní iṣẹ́ náà lòun fẹ́ ṣe tó ajẹ́pọ̀ òun ló ṣe kí ni ló tún kọ lẹ́tà sí yà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kọ́ la èmi àti yín wọ́n wàá mú àwọn èṣù tí máa ń dà àwọn èèyàn láàmú wọn ó gbé wọn tì níbòmíì àwọn àlìjànú aláyànkókò ònàkì wọn ò gbé wọn ti pa gbogbo mùsùlùmí bá a ṣe wọnú àwẹ̀ yìí kákọ́ gbà páwọn nǹkan tá a sọ yìí ó ti ṣẹlẹ̀ ìyẹn ló fà á nínú hadithi míì tí ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam tó ń ṣàlàyé fún wa nípa oore tó ń bẹ níbi oṣù rọmọdọ́nà yìí níbi oore tó ń bẹ ń bẹ táwa mùsùlùmí ò fi wípé oore ńlá lọ́lọ́run ọba àlékè ọlá fẹ́ ṣe fún wa ànábì ń sọ fún wa nínú àdìsí àbú rírà tọ́jà àdìsí kudu sí ó lọ́lọ́run ọba ń sọ pé kúlù amali ibn ádámù láhù ìlà síyà fa iná wúlí wàhánà ájísí bì í gbogbo sẹ́tọ́mù ànábì ádámù bá ń ṣe òun ló ní ṣùgbọ́n àwẹ̀ èmi ọlọ́run ni mo ní èmi ni màá dẹ̀sẹ̀ san èèyàn ò lè sọ iye mílíọ̀nù ládá tí ń bẹ ń àwẹ̀ àbí iye táùsàn ládá téèyàn ò gbà ń bẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ téèyàn bá tún wá ń gbá àwẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní fa in sábà wú ahadun awokọ̀ talawu faliyakul inimuru nsọ imun tó bá wá rẹ nìkan tó fẹ́ wùwà ìmọ̀kan ó bọ ọjà ó bú ọ nínú àwẹ̀ sọ pé pé ẹni ọlọ́run ni mi ẹni ọlọ́run ìbúyàn ẹni ọlọ́run ìjà ìyẹn lọ́fà tó jẹ́ pé kìí ṣe àìjẹun nìkan á padà ṣàlàyé eléyìí nínú anábì ní tẹ́nì kọ̀ọ̀kan yín bá wá gbààwẹ̀ mo fi ọlọ́run wà lẹ́bi nọ́ọ̀sù muhammed bìyẹ́dìhì mo fọ ọlọ́run tẹ̀mí èmi ànábì ń bẹ lọ́wọ́ ẹ̀ mo fi búra sẹ́ẹ̀rì làkọlùfù fámì sọ im àtúnyàbò àyíǹda lọ́ọ̀yì yawmal qiyamah min rihil misk àṣebẹ́ẹ̀ ṣe ń gbà wẹ̀ yìí látara ìjẹungbà míì àwọn òórùn kan lè máa jáde lẹ́nu èèyàn òórùn yìí lọ́lá ó lóore lọ́dọ̀ ọlọ́run ju pẹ̀fúùmù àlìmísìkì lọ wàlì sọ imi farahatan ẹnba tí a gbààwẹ̀ ìdùnnú méjì náà ni ìdùnnú kan ń gbọ́ ọba fẹ́ sínú ìdùnnú kejì nígbà tó bá pàdé ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yin ẹrúsìn ọlọ́run tá mọ̀ pọ́nrán yàn láàwẹ̀ Ramadan gẹ́gẹ́ bí àyà Quran wa yẹn náà kà fún wa ní Quran chapter two ní verse one eighty ti jẹ́ kó yé wa ń bẹ̀ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo kùtìbà fún o gẹ́gẹ́ bá a ṣe sí fáwọn tó ṣáájú yín làálàkùn tàtàkùn kẹ́ ẹ lè bẹ̀rù ọlọ́run àwọn àfáà ní kí láàwẹ̀ fẹ́ ṣe lára wa àtẹ́kọ́wà ìbẹ̀rù ọlọ́run kí wá ní jẹ́bẹ̀rù ọlọ́run nǹkan méjì péré náà ni fíìlù tọ́át wà tìǹbùlì mọ́ná yìí alimami Nawawi rahimahumullah wọ́n jẹ́ kó yẹ wa pé ìbẹ̀rù ọlọ́run nǹkan méjì ni ìtọ́lọ́hún bá ní a ṣe ká ṣe ìtọ́ bá ní a jìnà sí ká jìnà sí ìyẹn ni ó fi hàn pé abẹ̀rù ọlọ́run ọba àlekè ọlá àṣebá a ṣe ń gbá àwẹ̀ yìí àwẹ̀ ọ̀sán wá dẹni tí ó máa tẹ̀lé tọlọ́run tí ó sì máa jìnà sí ẹ̀ṣẹ̀ ìyẹn wà nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé oore ńlá òun la àwẹ̀ gbé wá fún wa ìyẹn nìkan wá kọ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ lọ́ọ́ mọ̀ pé lóòrù ọjọ́ nínú àwẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú hadíìsì èèyàn tí wọ́n mọ̀ bọ́kùn náà kúrò lọ́rùn wọn pé ẹ̀yin kúrò lọ́mọ náà o ẹ ọmọ àlìjá náà o wọ́n jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin seventy thousand èèyàn wọ́n mọ̀ kúrò lọ́mọ náà tí wọ́n ó máa di ọmọ àlìjánná ní ọjọ́ kọ̀ọ̀kan nínú ààwẹ̀ Ramadan kọ́lọ̀njẹ́mi àti yín ọjẹ́ kan nínú àwọn ọmọ àlìjánná tá a sì ní jẹ́ ọmọ náà mọ́ láíláí ọ̀dà bí Ramadan ṣe wá dé yìí ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká ṣàkíyèsí àwọn kókó tá a fẹ́ sáré sọ yìí kókó alákọ̀ọ́kọ́ ni wípé ká lọ gbà wípé ṣáàrù Ramadan ṣáàrù rahama walimagfiro. kókó àkọ́kọ́ ni pé bí Ramadan ṣe dé oṣù kẹ́ ọlọ́run ni oṣù àforíjì ọlọ́run ni ká gbìyànjú ká wáyọ̀nù ọlọ́run ká dẹ̀ wá àforíjì rẹ̀ ẹlẹ́kejì ẹ pé ṣáàrù Ramadan ṣáàrù lè osu Ramadan taa a wọ̀ yìí oṣù ìjọsìn ni kèé se oṣù orun, oṣù tá fi máa se lọ́n lọ́sàn taa fi máa se lọ́n lóru òun ni oṣù taa wà yìí ẹlẹ́kẹta ẹ lọ́ọ́ mọ̀ pé oṣù rọ̀mọ̀dọ́n ṣáàrù sọ́dákọ̀ wà náfàkọ̀ oṣù tá máa náwó tá máa ṣètọrẹ àánú máa gbogbo àwọn tí ò rí jẹ nínú ìlú àṣàánú kọ́lọ̀hún lè ṣàlékún àánú rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo wa ní kárí oṣù ìsí oṣù táàmù náà ń tọ́lọ̀hún fún wa a gbọ́dọ̀ lọ gbọ́ eléyìí òun yé tá a bá ti gbọ́ yé kò ní sí wàhálà ẹlẹ́kẹrin ẹ tó lọ gbọ́ yé pé ṣáàrù Ramadan ṣáàrù lè òkú wà alìsìlámíyà àsọdíkọ̀ oṣù Ramadan náà oṣù tá a ti máa ń fi ìjọmọ ẹ̀yà ìsìláàmù òdodo ìjọmọ ẹ̀yà ìsìláàmù àpọ́nlé tá a ti máa ń fi hàn ní ara àjọmọ ẹ̀yà ni ká mú nǹkan rọrùn fáwọn ọmọ ẹ̀yà wa nínú tó máa ń ṣẹlẹ̀ náà lu wálẹ̀ Yorùbá a nídìí kápẹ̀yìn mùsùlùmí ṣàkíyèsí sí tí Ramadan bá ti dé kálukọ́ ọmọ wa fowó lé ọjà àwọn ìlú tí wọ́n ti jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n ti ń ṣe lọ́hùn táyé ò tóbi lẹ́mìí wọn jàlìjàn náà lọ àwọn ò fi promo wọ́n ò fi discount sínú Ramadan ní tí wọ́n ń tà níye owó kan wọ́n ò dẹkù they sell more they earn more profit ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ń bì gbogbo ntẹ́nu oúnjẹ àfowólé àwọn beverages àfowólé eléyìí èsè lànà àwọn mùsùlùmí òdodo tá a bá wá rówó tálùbárí kọ̀ wọ̀ nǹkan torí náà ká sọ ṣe ká mọ̀ pé oṣù rọ̀mọ́bọ́n oṣù tá a fìjọ ọmọ ẹ̀yà hàn sáwọn ọmọ ẹ̀yà wa ni kì í ṣe oṣù tá a fara ni àwọn èèyàn tá a bá ti gbọ́ eléyìí yé yóò jẹ́ kọ́lọ́run ọba àlékè ọlá yóò jẹ́ kó lè forí dè wá yóò jẹ́ ká lè ráàánú àti ìkẹ́ rẹ̀ eléyìí òun ni tí a fi sọ̀rọ̀ ní apá alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tó jẹ́ ẹ́písòdù àkọ́kọ́ ní fourteen forty two rọ̀mọ́dọ́ ọ̀nà yìí ilé ẹ̀kọ́ mufliwon high school àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ilé ẹ̀kọ́ yìí máa ń ṣe annual rọ̀mọ́dọ́ lecture lọ́dọọdún gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe ti mọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ti fourteen forty two yìí yóò wáyé ní Saturday April twenty four nínú ilé ẹ̀kọ́ wa ibẹ̀ náà ni yóò ti wáyé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ibẹ̀ la ti máa ń ṣe é bákan náà nínú àwọn tá a tún máa clarify bá a ṣe ti wọnú ààwẹ̀ Ramadan náà báyìí kálukú wa ká gbìyànjú ká má jẹ́ ọjà sípa ajẹ́ sàárì ńlá àfiwá ní kírun àsọ̀bá àníjàmọ́ ìtọ́ dáa jù ni wípé kí sáàrì ọmọ àfẹ́ǹtì ìran àsọ̀bá wa inshàlá a tún máa pàdé nígbà tá a bá dé episode two ẹ lè fẹ́ pè wá tàbí kẹ́ ẹ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ mufleon high school ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three títí òru ọ̀la tá a tún pàdé ìmìlẹ̀ ẹ̀yìn lẹ́sìn Islam Rasheed Hashim Abu Anas asalaamualeykum. As ورحمة الله وبركاته